أعوذ الله السميع العليم من الشيطان الرجيم من أمسه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìyẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa wa àti ìyẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí ìjọ ààbẹ̀ ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ọba ọba tẹ̀lé gbére tí ò ní kú láíláí rọmọbọ́n fourteen thirty eight ẹnu bí tí ó tù sí ìdí ọ̀kàlẹ̀ kan ọlọ́jọ́ kó bẹ́ẹ̀ nìkan kà wá láyé jẹ́ kí á rí tí ẹ ṣe ń bẹ̀ kárí àwẹ̀ gbà ń bẹ̀ kárí Kùránì tìláwà gbogbo àwọn àjọ ọ̀sẹ̀ tí ń bẹ nínú ẹ̀tọ́ tó fún wa ṣe òrùlà ìlàtọ̀lọ́kọ́dé ọlọ́run àjẹ́ ọ̀gọ́mẹ́rin kọ̀ọ̀kan wa lọ́wọ́ gbogbo àwọn tó ti kú nínú àwọn ọmọ ìyá wa àríkàjọgbà rèlésè tí mo sì láyé má àdẹ̀láwọn ti fi wọ́n ti kọjá báwọn abẹ́lọ́ ọlọ́run bá ní ṣe wọ́n lẹ́rú tó òkè bá ní ṣe wọ́n sí wọn nítorí kálukú tiwa náà bá bà wá bá wọ ọlọ́run jẹ́ káwọ́ wọ inú sùúrù òyìnbó lẹ́ni tó fi yọrùn sí làlá àwọn ọ̀dà kú wáta ìlàlá ìlàlá agbára ní ká fi sọ̀rọ̀ òun náà ni tó ní ṣe pẹ̀lú àlejò bá ń retí tá a fẹ́ lọ pàdé ẹ̀ wọ́n ní bí ájì kọlù ní nàlùkọ́ pẹ̀lú ẹ̀mí wo pẹ̀lú ọkàn wo la fẹ́ fi lọ pàdé ẹ̀ la fẹ́ fi lọ múra lẹ̀dẹ̀ẹ́ èyí náà ni àlejò wa àlejò rọ̀bọ́n eléyìí tí a fẹ́ pàdé ẹ̀. gbogbo tó kù tá a fi pàdé rẹ̀ ní ìsìn kò ju ọjọ́ kan sọ́jọ́ méjì lọ́mọ lọ́dí ọba wa láyé a a bá wò tí wọ́n jẹ́ ilé ayé wọ́n ní àwọn nǹkan kan tí wọ́n bọ́lá fún tí wọ́n sì wọ́n wọ́n máa múra alẹ́ ẹ̀dì lápẹ̀rẹ̀ ní ìsìn ilẹ̀ Yorùbá láwà wáyé àwọn tí wọ́n jẹ́ jàmé wọ́n máa ń múra lẹ́ẹ̀dì ni nítorí àwọn kankan àtàwọn kankan tí wọ́n máa ń rí bẹ́ẹ̀ kódà àwọn ọmọ tọ́ọ̀dì tí wọ́n bàbá àwọn fásitì àwọn máa fi lùtù nǹkan nù àwọn fi máa ń fọ́ ṣọ́ọ̀bù àwọn fi máa ń gbowó lọ́wọ́ ọlọ́kadà lọ́wọ́ onímọ́tò wà láì wọ́n máa ń pé ọyà fẹ́ gbé a sì bẹ̀rẹ̀ torí pé àlejò kan ẹwà àwọn jàmọ́ òní kánífà àwọn jàmọ́ òní kánífà wọn èyí gbàgbé nù àwọn òní kánífà kọjá sí pé dìsẹ́mbà kánífà náà máa ń ṣe àwọn òsè dìsẹ́mbà kánífà ọdún mi lọ́dọ̀ ọ̀tún wọn á ti múra alẹ̀ dé ṣe ṣe pósítà pé bá wá àwọn òní dìbò fún àwọn òní fún àwọn olóṣèlú tó sì fẹ́ lọ tó lọ́ bàbá àwọn wọn o àwọn rọ́ọ̀fù irú àwọn jàmọ́ òní kánífà kò rọrùn kákẹ́sà rẹ sọ pé abẹ́sẹ̀ kánífà lọ́sẹ̀ tì bọ́ wọ́n wá fọ̀sẹ̀ kan fìdí rẹ̀ kò rọrùn kò fẹ́lẹ̀ ní. ibi náà wọ́n kánífà òfìdí ẹ̀ sí iléyà àbí tùnú àrùn. àwa ń sọ fún wọn pé bẹ́ẹ̀ bá ti fẹ́ kọ lẹ́tà sí ìbínú ọlọ́run ẹ kánífà mẹ́ta kan nínú ọdún ọlọ́run o bẹ́ẹ̀ bá kánífà àwẹ̀ àbíléyà ẹ̀ ń kọ lẹ́tà sí ìbínú ọlọ́run ọlọ́run ó sì tà torí pé ìtúnu ààwẹ̀ ọdún ọlọ́run ni tọ́ dádúró kódà kéèyàn jẹ́ lè mọ̀mọ́ kọjá pé òun ni wùsáàsù tí ń kírun fáwọn èèyàn kò gbọdọ̀ àtàkì kankan ààwẹ̀ àtọ́dún iléyà tọrọdún ọlọ́run ni ṣe èwo láàpẹran àlọ́ yìí gbogbo tọrọ ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe kánífà ìjọba tí wọ́n máa ṣe wọ́n máa múra lẹ̀ ẹ́ ẹ tún fi eléyìí ò lẹ̀ ẹ wo àwọn jàmbá bọ́ọ̀lù à tí wọ́n ti ẹ̀ lágbára pọ̀ àwọn jàmbá bọ́ọ̀lù bọ́ọ̀lù náà ti kó bá àfa mi náà lórí tọ́jẹ́ pé alaalẹ́ tọ́yẹ kọ́ wà lọ́dún ẹ̀lẹ́ ààrẹ yọ̀ọ̀rọ̀ bọ́ọ̀lù tẹ́lẹ̀ àbá sì tilẹ̀kùn mọ́ tẹ́lẹ̀ àta bí ẹnìkan bá fẹ́ sọ́tọ́ lọ́rọ̀ ẹ̀fọn ó sì kòkèrè chájé bùlà ó sì fọ́ mọ́ ìyàwó rẹ̀ lórí ah, ẹ̀jẹ̀ sí sọ sọ yẹ kó o tilẹ̀ kàn má mi àbẹ́bí tí mo sanwó olé èmi kọ́ ni láńlọ́ọ̀dù ẹwà àwọn ìjọba òní bọ́ọ̀lù tí wọ́n bá kíkò wọn náà fọdún méjì pìpì àpọ̀ bọ́ọ̀lù pé kìnní kan áfíríkà bọ́ọ̀lù ó Senegal ní ó ti wáyé ní ọdún tí ń bọ̀ ó kìnní kan World Cup 2019 ni ó wọ́n ti máa múra álẹ̀ dé tó rọ́mọ̀ pálẹ̀ ìgbìkan táwọn gbọ́dọ̀ lọ pàdé ẹ̀

òun tiẹ̀ ó ti lọ nìyẹn ẹ máa rí olóṣèlú kan ó ṣẹ̀ṣẹ̀ wọlé kè é lọ́dún kan yóò ti máa lẹ fóòsà ọdún kẹrin tí ń bọ̀ ó ń gbọ́ pé ó sọ fáwọn èèyàn rẹ̀ pé èmi náà nà wáyé tù fárílà tìyáàbà yóò wá fi lọ́ba fẹ́ yóò fi kó lẹ́yìn mo fẹ́ jẹ kánsílọ̀ mo fẹ́ jẹ chairman mo fẹ́ jẹ mẹ́ta ọ̀rẹ́bù mo fẹ́ jẹ gómìnà mo fẹ́ jẹ president mo fẹ́ jẹ senator yóò ti àwọn amúra alẹ̀ yóò strategize

sítátà aṣíwúrín ayùbá lígà wúmù rọ̀mọ̀bọ̀. Àbá aláwọn èèyàn oṣù mẹ́fà làwọn fi máa ń múra alẹ́ ala àlejò. Ó di odidi oṣù mẹ́fà àkọ́kọ́ wọ́n máa bẹ náà pé wọ́n lọ. Láti inú là wà ti bẹ náà pe wọ́n lọ rọ̀mọ̀bọ̀ náà ti bọ̀ yìí. Mọ́jì òfò láyé o, ọlọ́run ń gẹ́rẹ́ o, o,

ìwọ́n tá a kínú àwẹ̀ tàràwì tá a ṣe ń bẹ̀ tìláwà èyí ká fún wa sọ̀dàkọ́ ti tá a ṣe ìwọ ọlọ́ọ̀gbà lọ́wọ́ wa bí ò bá nínú ìtẹ́sàgbà ṣe ní ogun ọ èèyàn lè fi ṣẹ́lọ́dọ̀ ọlọ́run láti máa ń sọ pé a gbọ́dọ̀ kọ àníyàn wa mọ́ lọ́ra wa lójú níjọ́ tẹ́ ẹ bá ti lójú àlámọ́tún tọ́lá ẹni bá ti ń jọ rẹ̀ lójú fẹ́ kórí nìyẹn ana kairu nínú wù èṣù lóhun lóore jàdẹ́ bí lọ àwọn àbúrò nílẹ̀ sí wọ́n ní bá bá lọ́ òkùrọ̀ lẹ́sù kí lójú ọjọ́ kùrọ̀ ó ní wọn ọlọ́run ọdún òun níbi iná níbi tí iná bá sì ń jò omi tá a fi fi irọ́ lè sùn kọfà ń bẹ̀rù ṣùgbọ́n gbọ́dọ̀ yẹn ó fi hàn pé èsù ọ̀pọ̀ ẹ̀mí rẹ̀ gbogbo nǹkan tó ní ó ṣe ọ́n bàjẹ́ ó do lórí ibú ayérayé ọlọ́mọlá àwa náà ọmọdé alimọ̀ ìjọra wa lójú torí pé nínú lọ́lọ́run máa ń ṣe ń gbà míì wípé kí èèyàn ó ṣiṣẹ́ èèyàn wà á kéré ẹ̀ bí èèyàn wà gbọ́dọ̀ ọlọ́ èèyàn wà bálada tó wọ̀ ọlọ́ fún ìṣe tó lọ ní rẹ̀ kọ́lọ̀ ń ṣe tó abẹ́ ṣùgbọ́n lómi yóò ṣiṣẹ́ tọ́pọ̀ yóò rẹ̀ lójú rẹ̀ lójú ọlọ́wà lẹ́yìn rẹ̀ ẹ parẹ́ <clears throat> nínú àdìsọ yìí muslim tá a bá ọkùnrin kan tó ń ó wá sọ nínú àdìsí ẹgbẹ́ eléwo ló ń tọ̀hún tó ń fọlọ́ ń múra tó ń fọwọ́ sọ̀yà kọ́lọ̀ ò lè forí di ẹnìkan bá ń sọ fún un kọ́dí gọ̀fárù tù láàmù èmi ọlọ́run ti wá forí di tù iṣẹ́ rẹ ti ń jọ lójú mọ́ bàjẹ́ ilà wọn ti gbọ́dọ̀ ṣọ́ra nínú àwọn màdáàkìlù ṣàìtàn àwọn ọ̀nà tẹ̀sùn máa ń gbà wọlé ọ̀kan nú ẹ̀nu ó ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí wọ́n ti báwọn làwọn dáa jù lẹ́sìn tọ́ba ti lè rí wọ́n báyìí ọ̀fẹ́ fún ọdún kọkàn ni ó dídí àdìwọ́ pé wọ́n kèké ní eléyìí eléyìí ìdílé eléyìí eléyìí ọ̀fẹ́ fún ọdún kọ ni ọjọ́ rẹ̀ lójú ọ̀wọ́ ajá kò wọ́n bó rí pé àsóhùn ti àfẹ́ abíyá òun ti jẹrà àfẹ́ ilé tí òun ètùtù ti kó bẹ́ẹ̀ àti gbogbo ẹnu òun ti ń rùn torí pọ̀jọ rẹ̀ lójú almohim àwọn aṣíwájú rere tí wọ́n mọ fún wa pé èso ara wọn lójú wọ́n tún wá máa ṣàdúà ẹ̀rí pé tẹ́lá máa ń gbọ́ àdúà kù lóòtù ìní máa ń jẹ́ kí gbọ́dọ̀ àlàó mọ̀ta kọ́ba ìṣọ̀lá àtànà wá sù yá àmàna wá rúkú àná wá sù jù dànà wá tìlà àwátànà wá dùn á àná wàkàdà wàkàdà wàkàdà ìwọ ọlọ́run wa gbàrún wa gbà rúkú wa gbà sù jù wa gbàdúà wa gbà tìlà wa wa gbàrà tí ọlọ́run tá a ṣe dáná sílẹ̀ òru gbà tọ̀sán gbà sàárà tá bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn ó di tí oṣù mẹ́fà òun náà fi máa ń lọ́ra rẹ̀ ní àlejò yẹn. tálejò yẹn bá tó wá bá wọn wọn ò tún wá ní jọra wọn lójú. àbáwọ̀ abdulaziz bọ́nà àbí dawud àbá àyẹn ọ̀kan nínú àwọn tàbíùn òun ni ó ń sọ nípa bí àwọn aṣíwájú rere àwọn tàbí àtàwọn tó tẹ̀lé wọn bí wọ́n ṣe máa ń gbára jìílẹ̀ tó bá di pé rọ̀mọ̀bọ́ náà bọ̀ ó ní àdúrà tùwù yẹ̀tẹ̀ ìlú náà fẹ̀lẹ̀ amẹ́lì sọ̀ọ̀lẹ̀ ó ní sẹ́yìn àwọn ẹni rẹ̀ tí wọ́n lọ yìí mọ bá wọn lẹ́ni tí wọ́n máa ń ṣe wàhálà tí wọ́n máa ń gbìyànjú lórí pé aláwọ̀ fẹ́ ṣiṣẹ́ rẹ̀ àwọn fẹ́ ṣe dáadáa fáìdá fa àlùhù wọ́pọ̀ àlẹ́ ìhìmù làhàmù tó bá tún wá rí sẹ́ẹ̀rẹ̀ yẹn ṣe ìbànújẹ́ tó dé bá wọn wàhálà tó dé bá wọn ọkàn wọn ò tún ní balẹ̀ kí ló àyùkùbálù nínú wúf amla ǹjẹ́ iṣẹ́ rẹ báwọn ṣe yìí sọ́lọ̀ ń fi gbà lọ́wọ́ àwọn àbọ̀lọ̀ ọ̀gbà àti tí máa báwọn ní jẹ́ nìyẹn ìbànújẹ́ méjì alákọ̀ọ́kọ́ wọ́n fẹ́ ṣiṣẹ́ rẹ wọ́n wá forí iṣẹ́ rẹ ṣe ìbànújẹ́ pé sọ́lọ̀ ń ṣe kí ni o sọ́gbà lọ́wọ́ àwọn ẹwù ìbànújẹ́ tí wọ́n lónìí àwọn ò rí ìròyìn bọ́yá aríṣẹ́ rẹ ṣe àbá àríṣẹ́ rẹ ṣe ìwọ̀nba tá bá tún rí fàánú àwọn ètò orí rò sọ́lọ́ ń bá àbí ọ̀gbà dẹ̀ntọ́ lọ bá tún gbà sẹ́gan in tó lè bá sẹ́ẹ̀rí yẹn jẹ́ táwọn òun ṣe ìdí máa jẹ́ wàhálà àti wọn yẹn jẹ́mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ Ramadan odidi pọ́jẹ́ẹ̀tì ńlá ni lọ́dọ̀ ọlọ́run pọ́jẹ́ẹ̀tì ẹ̀kan lọ́dọ̀ inú ti dájú pé gbogbo mùsùlùmí ayé wọ́n gbọ́dọ̀ mọ̀ wípé pọ́jẹ́ẹ̀tì ọlọ́run yìí àwọn gbọ́dọ̀ sórí látara rẹ̀ afọ àníkà lọ ọmọ tí lọ pàdé rọ̀mọ̀bọ́ọ̀n irú ẹ̀mí tó fẹ́ ká fi lọ ìṣesí ó a máa wá mu wá nígbà tá a bá fi wá parí ìdánilẹ́kọ̀ọ́ yìí mo fẹ́ lọ́n àtẹ̀mí àtẹ̀yìntẹ́ ẹ̀gbọ́ ọlọ́dún olú wa tá a bá wá àáfàá ní alákọ̀ọ́kọ́ àwọn ẹni rẹ̀ bá ń sọ̀rọ̀ wọn yìí nínú bá fi máa ń pàdé Ramadan ní irú ọkà tí wọ́n ma ń gbé wọnú àwẹ̀ òun náà ni ọkà kan tó mọ́ tọ́já sí wípé kò ní sí mùsùlùmí kankan tó ń bá jà wọnú Ramadan ẹjẹ́ amú láti yẹ̀ wọ́n aláwọ̀ ẹni rẹ̀ ń sọ ìta adékàwá náà jẹ́ kan wọn gbogbo ẹni tó bá ṣẹ̀ wọ́n gbogbo ẹni tó bú wọn gbogbo ẹni tó wùwà abú sí wọn ẹni tó jàǹbá wọn ẹni tó tàbùsù sí wọn ẹni tó já sí pọ́gbalẹ̀ wọn ẹni tó jọ dá nǹkan pọ̀tọ̀ sí jàǹbá wọn wọn àfẹ́ wọnú Ramadan lẹ́ni tí ní kìnní kan tí ìkórira kan tí inú ni bí ni tí kèé pa tí tẹ̀m̀bẹ̀lẹ̀ bẹ wọn sí ìwé ìfẹ́ wọnú jama èmi kí mo sọ sàdé pàtàkì ló sọ abdullahi ibn Mas'ud radiyallahu anhu àfààní sùhìlà ibn Mas'ud radiyallahu anhu kayfa kuntum tastaqbiluna shahra Ramadan àwọn tàbí wúnà tí wọ́n tẹ̀lé àwọn tàbí lọ bá bá bàbá ti gùn díẹ̀ náà lẹ́yìn ikú ànàbí ibn náà ẹ̀fọ́n eh, àti Huzaifa mẹ́jọ ń fa ọ̀rọ̀ ti káàkù mọ́tàláṣí jímọ̀ mọ́tàláṣí mẹ́ta òun àti Huzaifa mẹ́jọ ń fa láti tó bá gbà wà fún ọkọ̀ dàbí máa lè sọ̀rọ̀ débẹ̀ lónìí. Ibn Mas'ud yìí àwọn tí wọ́n tẹ̀lé wọn wọ́n wá bí ní ah, ilẹ̀ Ibn Mas'ud sàbí àmì bóò lẹ́yìn ṣe máa anya sakubila nìlálà wà fi kọ́lbì yìí lè kọ́lù dárọ́tì ìkíndé aláàfin ìlú. ó ní ẹjẹ́ sọ fún yín o sẹ́ẹ̀rí àwa bánàbí ṣe rè wá bá a sì ń lò ó ní mẹ́kánà áhàdù náà yẹ jírọ́ kò sẹ́ni kankan nù wa tó láyà kò sẹ́ni tí wọ́n bí dáa tó bẹ̀ nínú wa kò sẹ́ni tó rórí gbé nínú àwa bá a jẹ́ sáà dé kọwa wá jẹ́ pé oṣù rọ̀mọ̀gọ́nà wà yọba láyé wà fi yìí ní kọ́lù gọ́rọ́ ti ṣíkídé aláàkí muslim kọwa jẹ́ sí pé yóò wà ní ìkórira inú ni bí ni ìjà tẹ̀m̀bẹ̀lẹ̀kún sí ọmọ ẹ̀yà rẹ̀ tó jẹ́ mùsùlùmí ní ntọ́mọ bí ọmọ náà gún ní kèéfì lẹ́ni wa sọmọ ìyá wa tó jẹ́ mùsùlùmí kí ọmọ bọ́ọ̀nà wọn bá bẹ̀ ó ní kí sí wa á jẹ́mọ̀ tí kí màsùlùmí sọ yìí. ọ̀rọ̀ tó fi bẹ̀rẹ̀ pé máa káàmì àdúnà yẹ jọra ọ̀sẹ́ni tó láyà nù wa ó túmọ̀ sí pé ní ìta máa bẹ́ẹ̀ lò á rẹ̀ ti dé ìgbà míì ó lè tó ọba ti kó òbí lónìí ní ìsìn gbogbo àwọn tẹ́ ẹjọ́ ń pa wàhálà tẹ́ ẹjọ́ ń ja ẹ̀yà parí ẹ̀ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa àtìyàwó rẹ ẹjà kẹ́ tó kù lé ó ti di ọkọ̀ tó kù lé pé àbá àbò wà ní báyìí ó yẹ ra tọ́kì lè kópa òróró

àáfà bẹ̀rẹ̀ láti bẹ̀ mọ́wọ́ rọ̀mọ̀bọ́n lẹ́ni tọ́já sí pé nìkọ́lù dárọ́ ti ní ntọ́mọdé ọmọ náà gún nínú kèéta nínú kórìíra nínú nínú inú níbí ni ìmọ̀ bára ẹni sọ̀tà wà lẹ́nu yá àdúgbò jẹun sùn. jama ìyá àdúgbò yìí tó lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ọ̀gá àdúgbò wà láyà ẹ̀yà kíra yín ọ̀rẹ́ rẹ tó o ti ní consent tó lè bá yín parí ẹ̀ láyé ẹ̀ yá parí ẹ̀ má gbé ẹ̀mí ìkórira ìjà ìfìfìlérẹ ẹni sínú mọ́bùwọ́n rọ̀gbọ́n ibùdó mọ̀sọ́rù ó ní o àwọn ó wọnú rọ̀gbọ́n pẹ̀lú eléyìí ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ jàmọ́ sóyè wà bí òye wa báwọn nǹkan alákọ̀ọ́kọ́ wọ́n fẹ́ ká wọbẹ̀ lẹ́ni tó já sí wípé tẹ̀lé mọ̀lọ́kàn ọkàn rẹ̀ là kúrò níbi tó nígbà ẹja lórí lẹ́gbẹ́ tí bá kú kílọ̀mù náà tó dé sínú náà ṣé kò kankan tí ó bá nǹkan lọ́wọ́ mi níwájú ọmọ ẹ̀mí ìlú lágbára jù torí náà ni pé ṣe kọ́lọ̀ kó sàánú kó dúró eléyìí tí wọ́n fẹ́ ká gbé wọnú rọ̀mọ̀bọ́nà òun ni ẹ̀mí kan tó sí wípé ìsìláàhù níyà títún àníyàn ṣe yóò tù wà nínú ẹ̀mí òun kí rọ̀mọ̀bọ́nà òdòdó gbogbo alátìmọ̀ àti ìdínà mẹ́lá àmọ́ lù gbìyànjá ẹni tí ó bá wọnú lẹ́ni tí láníyàn torí ìtọ́lọ́run nìkan kọ́mọ̀ òun lè rí èrè èèyàn máa ń gbààwẹ̀ nítorí tọ́lọ́ èèyàn ègbà nítorí pé bàbá fúngbà àlè oúnjẹ rà náà rí èèyàn ègbà kámọ́sọ pádùkù mi mọ́ dàgbà ń ṣe máa ṣe báyìí rárá èèyàn lẹ́ni tó fi fún ọkàn ẹ̀ ṣe lẹ́ni tó nígbàgbọ́ òdodo sọ́lọ́ tó sì gbàgbọ́ nìkan ló lè sọ òun lẹ́sàn-án nínú àbúrò rírà ètò olùkọ́rí àti wáṣíbàrà gómìnà láwùjọ máa ń tàkọ̀ dáná mi dáná. tó lọ́wọ́ forí nù àwẹ̀ àwọn wọ́n méjì yẹn mọ̀rọ́ ààrẹ lábúdà bí mọ̀rọ̀ sàkíyèsí nǹkan méjì o alákọ̀ọ́kọ́ ni pé ẹni tó bá gbá àwẹ̀ rọ̀mọ̀bọ́n tó já sí pé tó jinlẹ̀ nínú ọlọ́run òun ló fi gbà rẹ̀ èyí jẹ́ mùsùlùmí mùsùlùmí olókìrìsì ó tún sí hmm? wọ́n tó jọ ń dà kiri ilé orò ilé òfà bóyá òun gan tiẹ̀ lọ́gá àwọn oníkíni o àwọn olóró àwọn olóró ládùúgbò òun náà sì gbà àwẹ̀ kọ́mọ̀ pé kọ́ dámà orí kankan torí gbàgbọ́ òdodo ó rò fóun díẹ̀ ó tún láwọn kan tó tún wá rí pé wá sí sáàbà lẹ́ni tó já sí pé ó ń ṣe ìṣìṣì sáàbù ó gbà pé àìjẹun àìmú àìsọ̀rọ̀ òdì ẹni àti gbogbo ń bá kó sínú torí tọlọ́run ni ọlọ́run nìkan sì ló lè sọ òun lẹ́sàn-án nígbà mi ọlọ́run kò o tó ní sọ̀run ti ọlọ́run kò wọ́n ní ìyẹn ló fà tó jẹ́ pé àáfà wa Umar ọmọ àtọ̀ òbí àwọn àti tí Ramadan náà bá ti wọlé wọ́n ní yẹ kúl nígbà tó ṣáájú Ramadan marhaban bí mo tọ̀ yìí nínú ìdúró yóò ní ah, a o you are highly welcome ìrẹ́ máa fọ ẹ̀fẹ́ wa máa fọ kúrò ní ẹ̀fẹ́ gbogbo aláàbò máa wúlọ́rù ìwé ìrìnàjò jẹ ẹni ọlọ́ọ̀kọ́ kílá ẹni bá mẹ́lí tọ́lọ̀ láàrín ọ̀sánlá tó sọ pé rẹ̀ ẹ̀rọ lù máa bà látà fájá ìlà àbábàkà ṣẹ̀tọ́ọ̀nù fájá gbẹ́rọ̀ fájíkà ìrẹ̀ Umaru ò ní gbàgbé sáláyé èso ọ̀rọ̀ gbàgbé mi ẹ̀yẹ̀ mọ́ Umaru ni kèéfẹ́ ẹ̀kan sẹ́ńtì máa fẹ́ lọ́n tẹ́lẹ̀ ẹni tẹ́sùn bá ti ń sá fún ẹni ọlọ́ọ̀kọ́ kílá sínú èsù súnmáwá làwá ti rọ́ lọ́n fẹ́ téèyàn bá dẹni ọlọ́run tán lójú méjèèjì èso ó máa papọ̀ yẹn torí èèyàn ọmọ ni kò ní sáyè kọ́ ọmọ bẹ́píjọ́ rẹ sórí Facebook àtòrí kò ní sáyè kọ́ ọmọ bóbi olóbi chat lórí íńtánẹ́ẹ̀tì kò ní sáyè kọ́ ọmọ ìdàyàwó ìyàwó láàmú lórí kò ní ọmọ ṣe ó túmọ̀ sí pé sì wá pẹ̀lú ta ní jésù lẹ́gbẹ̀ẹ́ wúmọ́rù ẹ̀mọ́ wúmọ́rù yìí anábì lọ́sọ bẹ́ẹ̀ fún àdìsí Bukhari tó lápẹ̀rẹ́ sí èèyàn tó àtẹ́sàmọ̀ tó jaba láti sọ̀rọ̀ ká ní pé wúmọ́rù bọ̀ láti mùsùlùmù ṣàìtọ́nù bọ̀ láti ui èso ọlọ gba ọ̀nà ọjọ́ yọ gba lọ ọ̀nà lọ́rin yọ ẹsẹ̀ wá lọ gba ọ̀nà bẹ́ẹ̀ bí akadúnáyọ̀ torí wúmọ́rù ló ṣe ń sá kí o bí ìsáfẹ́ pàdé wúmọ́rù umaru lọ wá ń sọ ìfẹ́ tí rọmọdọ́nà bá wá dé látara wípé wọ́n ti fọ ẹ̀mí wọn mọ́ yóò ní marhaban bí mo tọ̀ yírínà nínú ìdúró ah mọ́ńdàlá o oṣù tọ́já sí wípé ọmọ ń fọ̀ wá mọ́ níbi ẹ̀sẹ̀ ọlọ́jọ́ pèmí àti yín náà jẹ̀mọ́ ìjà sàkéèsì eléyìí ó ti mélòó jẹ̀mọ́ ó ti méjì ẹlẹ́kẹta bí ájú kọ́lùmí nàlọ́ irú ọkàn wo náà fẹ́ ká fi lọ pàdé rọ̀mọ̀bọ́ọ̀nà àáfàá lóhun náà lọ kankan tọ́já sí wípé kọ̀dí sáábà nínú ìdùnnú wàlùmáà àtàwọ́bàtún náà sọ̀rọ̀ ọkàn tó ti ronú pìwàdà tó ti tú bá ń bi ẹ̀fẹ̀ tó tó di pé rọ̀mọ̀bọ́ọ̀nà dé irú ọkàn náà fẹ́ ká fi wọnú rọ̀mọ̀bọ́ọ̀nà lódodo láti mọ̀ pé rọ́mù lọ́nà ọkọ̀ ẹ̀sẹ̀ wa mọ́ gúfúrọ̀ láwùrán máa ń sàkọ̀dára mi lábì tàwẹ̀nu tí máa ń kọ́ mọ̀ rọ̀mọ̀dọ́nà náà wà tí máa ń kọ́ mọ̀ láì látàlù kọ́jú wà ìwà ayé àtìkọ́ lórí pé rọ̀mọ̀dọ́nà ọkọ̀ ẹ̀sẹ̀ wa mọ́ asọ̀làwátù lẹ́kàn wà ní jùmọ́tù ilà ní jùmọ́ wà rọ̀mọ̀dọ́nù ilà rọ̀mọ̀dọ́nù mo kà fi rọ́pọ̀ ìmọ̀ àdéhùn ti pọ̀ tọ́jà pé ó fi hàn pé gbogbo ṣùgbọ́n àdìsẹ́ tí mo kà fẹ́ lóko kálá lórí ìgbà tí mo bá ti lè kà bá yìí o pẹ̀lú pé kọ́ ọmọ wàá bojú kéré ẹ̀ṣẹ̀ kọ́ ọmọ wa ṣẹ lọ́n ìwọ náà pẹ̀lú mọ́jẹ̀kú ni o àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńláńlá ọ wà gbìyànjú àti ìgbà bẹ̀ àtẹ̀kú lọ́fẹ́ ká ṣe kí rọ̀mọ̀bọ́ọ̀nù òjò dé nù. ẹnu bí rọ̀mọ̀bọ́ọ̀nù kù sí kálukú wa mọ̀ bí a ti ń ṣẹ lọ́n láàrin àwa àtọ́lọ́n kabanújẹ́ torí pé ẹni tí ń jẹ́ túbá bó ti wà nínú àdínà ànábì ní ti jẹ́ túbá gangan kéèyàn rí grẹ́ sẹ́ẹ̀rí túbá ìlọ́pàá tó jẹ́ pé ìbànújẹ́ sí èèyàn bá rí lórí a máa jọ́ lọ́wọ́ jọ́nu sí di ìwà ayé àtúbọ̀ lórí eléyìí tá a àwọn sàádé tó jẹ́ pé ìbànújẹ́ tí wọ́n rí lórí ẹ̀ṣẹ̀ yẹn gan máa dákú bá rántí ọlọ́run dẹ̀ yọ́nú sí wọn ṣùgbọ́n lónìí táwọn bá rántí àwọn ẹ̀ṣẹ̀ tá a fi dáfẹ́ yìí á sọ̀rọ̀ bí á ah, nígbà tí ìjọba wà sọ́dọ̀ lórí ìdí ìjọya gbá yóò fún máa fi fúláwù pé á ah, tí ẹ̀ bá ṣe pé kéré gan irú àwọn ilé wọn tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ sẹ̀ òun náà tó máa fi nàìjíríà fáwù ṣùgbọ́n àwọn sàbí ìbànújẹ́ mọ́ ń bá wọn ẹ wò nínú wọn tọ́já sí pé tó bá rántí bí wọ́n ṣe pa àwọn sàbí lójú ogun ìbànújẹ́ òsì máa mú wọn ọ ń bẹ nínú wọn tó yá sí pé tó bá ti rántí àwọn nǹkan kan tó ti ṣe inú rẹ̀ ó sì bàjẹ́ ojú rẹ̀ ó ṣe é jì bí ìgbà tó máa kú fún wọn. anájà mọ̀tà wọn bá sọ bẹ́ẹ̀ bí ọ̀sán aṣọ ìrìn pé àṣekà máa kábàámọ̀ kéèyàn ó kóhun kọ́ mọ̀ pé tí mo ṣe yìí ò ìdí ń jẹ́ pé ìyàrá o sáàmì àtọ́wà wípé bá a ṣe ẹran kan bẹ lára tí bá a ṣe ẹran bá dáa gbogbo tó bá bàjẹ́ gbogbo o bá ṣe àlà wáyà ẹ̀ àlọ́kọ̀lù ọkàn wa ni sẹ́ẹ̀rí ọkàn ló burú jù lára wa bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀rí gbà ní ìsìn bóyá kòkòrò kan mú mi bí ẹ̀kẹ́ ní ìsìn yóò ti èèyàn àbá ẹ̀ gbogbo ayé ó ma máa rẹkọmẹ́ndì ògùn fún ṣùgbọ́n tọ́kàn rẹ tí ìbàjẹ́ tán àwọn ìròyìn fura nígbà tí iṣẹ́ tí máa ń jáde tí ó jẹ́ kọ́mọ̀ pé ọkàn àpá ìsinmi problem ni wọ́n tàbí kí nǹkan ti ṣe àpá o wà láì ṣe ṣẹlẹ̀ ní aláàfà àṣẹ báyìí àná táwọn àti obìnrin ni àfà àṣẹ ni òun

ẹ̀rí bọ́ọ̀lì kẹ̀lé kẹ̀lé kálukú máa tó ń ṣe ẹ̀rẹ́ bí bùtù mọ́mi lójú ẹ̀rí fún yọ lójú mi ẹ̀rí kòkòrò ká mọ́mi ẹ̀rí níta mi ọkàn yìí gan ni tọ́ba ti dá gbogbo ara ti dá tọ́ba bàjẹ́ gbogbo ara bàjẹ́ ọkàn ní láti gbọ́dọ̀ gbìyànjú kọjá pé a ti kúrò níbi àwọn kó tó di fẹ́ràn yóò ṣe o yóò dé wà túbú lọ ìjẹ̀mí náà pẹ̀lú ọlọ́ọ̀lẹ́yìn mọ̀mí ẹ ọlọ́run pátápátá kẹ́ẹ̀lẹ́ jẹ́ nìkan tó lọ́wọ́ bá àlejò tí yóò sì dèrè láyé àti ọ̀rọ̀ ọlọ́run já jèrè àáfàá nìkan nínú orú ẹ̀dẹ̀ eléyìí fi wọ ọ̀rọ̀ náà. ẹlẹ́kẹrin aláàfẹ́ pàdé rọmọbọ́ọ̀nù afẹ́ wọnú oṣù yẹn irú wo òun náà fẹ́ ká fi wọnú rẹ̀ ní òun lẹ̀mí kan kọjá sí pé kọ̀dìlá wàtàkọ̀mbà wàtọ̀à ẹ̀mí kan tó ti dún ní mọ́ ìjọsìn ó ti dún ní mọ́ àwọn nǹkan tá a fi máa ń súnmọ́ ọlọ́run ẹ̀mí kan tó ti dún ní mọ́ ìtẹ̀láṣẹ ọlọ́run sẹ́ẹ̀rí ọmọdé atara wa jẹ́ I do tell people sẹ́ẹ̀rí gbà mí àmọ́ ń bí jẹ́ ẹ̀mí èèyàn lọ́wọ́ àti ọ̀sẹ̀ ká ṣòkòtò ẹ̀ sáré fòkè ọ̀sáré nírúgbọ̀n ẹ lọ awọn ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ọ́nì ọ̀fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó já sí pé àníjà máa ń sọ pé yá máa ṣàrọ̀ mọ̀nà mo pe ẹ̀yin tó jẹ́ pé ẹ̀kẹ́ gbọ́ lọ́n gbọ́ lárán lásán bẹ́ẹ̀ gbọ́ lọ́n gbọ́ lẹ́mìí ẹ má fara o ẹ má tàbá àwọn mùsùlùmí o irú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ kọ́ làwùjọ wa wọ́n gbọ́ lọ́n gbọ́ lórí bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ lọ́n gbọ́ ọlọ́mọdé ẹ̀mí kan tó jẹ́ pé n tó ń ṣe tẹ́lẹ̀ náà ni kò sí nǹkan ẹyọ kan báyìí ẹ̀sọ̀ nǹkan ẹyọ kan kò sí tó wà nínú Ramadan tí èsè kó tó wà nígbà tí òsì Ramadan wà láìpọ̀ bẹ́ẹ̀ sí. ìsìkáàfù kìláàfù kẹwàá lórí ẹ̀ ni àyẹ̀sẹ̀ ìsìkáàfù jọba sí Ramadan aláàsọ ìlà kuwad níjàlúwùlà náà torí pé mọ̀sáírù ìsìkáàfù kọlàfẹ́ yẹn dúró ni táwa bá ti lè wá fọ́pọ̀ àwọn àfáà tọ́lá lè ṣe ìsìká tí kú lè mọ̀ dídé jáàmì ìyẹn tẹ̀lé rárí ìyàwó àìsà ìyàwó àdàbí àsálà pé gbogbo láti máa ti lé kí jímọ̀ a lè ṣe ìsìká fún bẹ́ẹ̀ èyí ò tẹ̀lé tó tẹ̀sán lọ́dọ̀ sí wa. tá a bá dúró lórí ẹ̀ ó tún kú mọ́sálà ní ṣé tẹ̀tẹ̀ ni ká bá àwẹ̀ fún ìsìká tá a bá ti láwọn mọ́sálà yanjú á ṣe ìsìká fún gbà tó sọ̀rọ̀ mọ́ ìkóra dúró lé ọlọ́ lẹ́nu ìkọ́ra sọ wípé òòlù kóra lé ọlọ́ ọ̀nà tó ọba kóra ó sí lé sọ́ọ́lù ẹ̀jà bóòlù lẹ́sìn tọ́ ọba kóra ló sílé ìsànbó ọ gbẹ̀sẹ̀ àbó òní gbẹ̀sẹ̀ tọ́ ọba nílé ṣe é nìkan fẹ́ ìrọ̀mọ́ bọ̀ ọ̀dà tí má dúró mọ́sálásí mò ń tìlà mo ṣe tàbí sẹ́nu rẹ̀ gbà pé èmi balada tìlà wà mi ṣé ti bá lọ dúró lé sùn tí mo bá tìlà wà bẹ́ẹ̀ ṣé èmi balada tìlà wà yín gbà ṣé èmi gbẹ̀sẹ̀ tí mo dúró lé sùn máa gbà jẹ́bọ̀sẹ̀ tá àsọ́yà bí òye ẹni tó fẹ́ wọnú Ramadan ẹ̀mí kan tó jẹ́ kó ti dún ní mọ́ ìjọsìn náà ni torí kò sí ìjọsìn kan tó tuntun ní Ramadan wọ́n tẹ̀sẹ̀ kọ́ jẹ́ pé àzìyáàdà kálékun ni àwẹ̀ ń bẹ tẹ́lẹ̀ àwẹ̀ mẹ́tẹ̀ tó ọ̀sẹ̀ ń bẹ mọ́wàájọ́ jẹ́ pé mẹ́tẹ̀ tó ọ̀sẹ̀ ńlọ ọmọ ẹgbàrẹ̀ ní Ramadan jojúmọ́ ni àwẹ̀ yẹ̀sùmù yẹ̀wò mẹ́ wọlúùsìrù yẹ̀wò mẹ́ yọ́ kan yóò tún ló kan ara wọn ti gbà kan bẹ tí mo ọba ti kú léèfì bàbá yẹn gbà wà nàìjíríà ọ̀gá fún tí fọ́ọ̀tì yẹ à odidi ogójì ọdún yọọba bá àwọn kan yóò tún ló kan èyí ń bẹ tẹ́lẹ̀ òru ń bẹ tí òru ń bẹ kátìlà ṣùgbọ́n kí ló wá ń fà tó ṣe fẹ́ ká fókọ́ọ̀sì nítorí àwọn o ti yọ láyé látùlù kọ́dírì nìkan kú o èyí ò nìkan làwọn àbáà ní wípé kò sí ní oṣù míì torí àwọn kan fẹ́ dọ́gbọ́n yí mọ́ pé ní sùn ṣàbáàn òun lọ́lọ́run máa ń jí kádàrá po nígbà tó ayé pẹ̀lú tí láìláṣù lè kọ́ dídì lọ́wọ́ wọn máa ń sọ ń bẹ̀ wọ́n èyí láìláṣù lè sùn ṣàbá bá a bá ti yọ òru ẹyọ kan láwọn tó jẹ́ pé ẹ̀ẹ̀kan lọ́dún tí sẹ́kù Islam ibùdó tèmi àwòrán náà lọ wọ́n ní pé nínú ọdún tá a bá ń sọ̀rọ̀ òru láìláṣù lè kọ́ dídì lórí tọ́jà nínú ọdún ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ ọ̀sán yàwó mọ̀ àwọ̀fà rẹ̀ ibùdó tèmi àmàlà ìwà pọ̀pọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ọ̀sán nínú gbogbo òru tí ń bẹ nínú oṣù méjìlá lọ́dún òru làìlá tó lè kọ́ dírí lọ́gà ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ ọ̀kan ojú ọmọ báyìí ọjọ́ aráfà òun lọ́gà nínú gbogbo ọdún alimoyim tá a bá ti wáyọ̀ yẹn kú àbá ní ẹ̀mí sáfẹ́ ká gbé wọnú rọ̀mọ́bọ́ọ̀n yóò jẹ́ mi kàtọ́ jẹ́ pé ó ti dún ní mọ́jọ ìyẹn ló fà á àbá nífẹ̀ẹ́ ráwọn ẹni eré tí wọ́n ti lọ tí ṣàbáàdùn bá ti wọlé wọn a máa pè ní ṣáwùlù kọ̀ọ̀rọ̀ oṣù àwọn tí ma ka fúlàní afọ ni wọ́n máa wálé púpọ̀ hàn àáfà láwọn èèyàn yìí kìí ṣe fúlàní nìkan wọ́n wa máa gbà wẹ̀ báwa náà gbàgbé ẹwà wa Muhammad sallallahu alaihi ìyá wa Aisha gẹ́gẹ́ kọjá ìyàwó ẹ̀ ó ní ẹ máa wo nǹkan o ó ní máa rọ rọ̀súlà lọ́ọ́ ṣahàrì ìlà ọ̀rọ̀ ó ní kọ̀sẹ̀lẹ̀ láyé ní ìfojú ara mi rí ilé o ṣùgbọ́n lẹ́yìn bàtà nàbí ìtẹ̀lẹ̀ bí ní rírí láyé kánàbí ọgbà àwọn odidi oṣù kan àti ọ̀gbọ́n méèdè rí kánàbí ọ̀wá bá àwẹ̀ ẹ̀kọ́ láyé nínú oṣù kan àti nínú ṣàbá ó ní kánàyọ̀ fún mòmùkúlà ànàbí àwọn afẹ́ gbà fẹ́jọ àwọn àfa àlálà ìfọ́pọ̀ lórí ilé ìfẹ́ káàmù bàbá sọ́lé àlùfẹ́ ní nínú sẹ́rù ìyáàbí sọ̀rọ̀ èyí bàbá ní wípé kíkímọ̀ tó ń bẹ́ẹ̀ bẹ̀ ní wípé tá a bá lọ wo gbogbo àwọn ìbàdà àwọn ìjọsìn tọjọ́ ọ̀ranyàn tọjọ́ ọlọ́run ní súnà kan tó gbé kalẹ̀ fún wọn súnà ni wípé wọn ní náfìlà ṣáájú wọn sì máa ní náfìlà lẹ́yìn ẹ wo àwọn ọ̀rọ̀ ọ̀ranyàn ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ní wọn ní lẹ́yìn bàbá sọ́lé wọ́n ní àwẹ̀ ṣàbáàmù òun àwẹ̀ mẹ́fà tá a máa ń gbà lẹ́yìn òun ẹ̀yìn àfẹ́ntọ́lọ́ ń fẹ́ fàyọ fún àní pé gbogbo ohun tó bá ti jẹ́jọ ọ̀sìn ọ̀tọ̀ special irú ẹ̀ ní ájì sẹ́wọ̀n pé wúra máa wà téèyàn ó ṣe tó bá rí bẹ́ẹ̀ jẹ́ mọ́ ọlọ́run fẹ́ kọjá pé àwa ṣèjọsìn tán àbágbàgbé òun kákọ́ ṣèjọsìn á ti máa pátìsì ẹ̀ lẹ̀ lànàbí sọ̀rọ̀ láàrín ọ̀sálà ló ti máa ń gbá àwẹ̀ pọ̀ bí yàrá yẹn fún owó oṣù kátà nàbí máa ń gbá àwẹ̀ pọ̀ láyé tọ́lá àbí ṣàmà kódà náà àdìsí kejì Bukhari wọ́n ní yàrá yẹn sọ̀rọ̀ àwọn àníyàn á àwẹ̀ ní láti tí ò ní láǹfààní àtúnṣan tó bínú ṣàbán bàbá yìí tó wájú àkọlá ní nínú fásitì bá rí wọn ní tó fani tó torí pàdé bí máa ń gbá àwẹ̀ pọ̀ ìyá wa ìṣà náà mọ̀ wá bá gbà àwẹ̀ yẹn àti wọn ọba rí fẹ́yàwó rẹ bẹ̀rẹ̀ kó ti fẹ́ lé ìtura ìfowó tó gbà àwẹ̀ rẹ ìjọ ìyá wa ìṣà àmọ́ ọ̀sán ṣà ọ̀rọ̀mọ̀bọ́ọ̀nà láti à àmọ́ ọ̀sán ní ṣà àbáàlù ọdún mi látara bánà bí mo ń ba àwẹ̀ pọ̀. tá a bá wo ìsìn ọ̀tọ̀ wà ní eléyìí wípé ẹ̀mí tí yóò wọnú rọ̀mọ̀bọ́ọ̀n tí wọ́n fẹ́ ká gbé wọnú ẹ̀ òun lẹ̀mí kan tó ti ń ṣe tọ́lọ́ bákan náà á tún lékún àwọn násìlà táwọn máa ń ṣe lóru àwẹ̀ tìláwà kùránì wa á lékún àwẹ̀ gángan á tún àfihàn alẹ̀ irú ẹ̀ ní ìtọ́mọ́ tó ti ń lázámà tọ́lọ́run kò ní láàbì wọnú àwẹ̀ kò ní jẹ́ kí pọ́blẹ́mù kankan jama lórí àrísà adé yìí ní ká lọ gbogbo àwọn èèyàn kan máa ń kọ́nú kọ́ra ní oṣù sàbáà tọ́já sí pé rọ̀mọ̀bọ́ọ̀nà kẹ́mọ́ ń dé bá wọn ní pé mo àfà ní tó sà nítorí wọn nínú àdìsí ibnu hibban nínú àdìsí ibnu hibban wọn ní bàbá ọ̀sánlá sọ́hìd alimimba anabi gbòdì mimba níjọ fàkọ́ọ́là àmín àmín àmín àmín àmín àmín lẹ́ẹ̀mẹ́ta ọ̀kan nínú àwọn àmì òun lẹni tí rọ́bà náà bá láyé tí orí ọ̀nà ọlọ́run ọ̀rá orí jẹ́ ọlọ́ ẹni tí ọba ti dìbí àlẹ́ tí ò jẹ́ kẹ́mi rẹ̀ òun ní rọmọbáàmù ó dé lẹ́yìn kọ́ máa jẹun lẹ́yìn kọ́ máa sùn lẹ́yìn pépé ìyàbá rẹ̀ lóko mẹ́wàá fílẹ̀ mọ́ lọ́pẹ́ wọ́n lọ irú ìyàwó láti jẹ́ ní ìbáyìí àwẹ̀ ń bò àbá ẹgbẹ́jì àmúsẹ́ni aláìsọ́lọ́sàárì ẹwà jẹ́ àmúbọ̀ àwẹ̀ mi wá gbòmí àánú yóò wá sí irú ìyàwó lọ́lọ́wọ́ láti jẹ́ yìí ó yàrá yùrí ìdù ìkọ́mọ́lẹ́yìn yìí dòde ọlọ́run náà mọ̀ díẹ̀ ní tó àwẹ̀ nílé kì í rọrọ́ dé mi ládìyàn àti fara ni yín ọlọ́run adúgbẹ́ lọ́dọ̀ rẹ̀ bóore bó ṣe wa wò àtọ̀ bá rí bẹ́ẹ̀ ẹ̀mí tó ti ńlá sámà tọ́ òun ni ká ọ̀rọ̀ náà lára rẹ̀ ẹ̀mí tí wọ́n fẹ́ ká yúbírù farha wàlbáhájà ìlàlẹ̀kọ̀ ibi wàlhámùwà ṣúkò aláàbùrùjì òun lẹ́mí kàbínú tí ó máa dunú tí ìtutù ọba látara tọ́rọ̀ bọ̀ ọ̀nà bọ̀ yóò fún wa máa dúpẹ́ yóò máa yin ọlọ́run lógo tí rọ́bù bọ̀ bàbá láyé kí lè tún lè léyìí àtàrà ẹ̀mí ọgbọ́dọ̀ máa dunú bí ọmọ náà ti wọ̀ rẹ̀.

èyí ò wá sẹ́ni fitna kan sí yàn sáwà mùsùlùmí àti àpọ̀nù àwọn tí ó fẹ́ bàjẹ́ ẹ má jẹ́ àwọn ará wájú ẹ má bọ́ ní òsì two three years ago mùsùlùmí lọ́sà kọ́ ìdílé àwùsá yes or no yes or no ẹ bá délé àwùsá rí ẹ lọ sí ìdìbò ìgbé ẹni ìbúlá àwùsá òun ìbú àwùsá rí ẹni ìbú bàbá aláwo ní tìǹbàrà wọn sọ fún àwọn ọmọ ẹ bá délé àwùsá kí wọ́n tó àwọn asẹ́wọ́n wá relocate láti Kano Kaduna Abuja lọ sí Port Harcourt lọ sí Rivers lọ sẹ́nu kò sẹ́ gbọ́dọ̀ ìsìn abẹ́ ẹ̀kọ́ láti rí ọ̀pọ̀ ìyá àbẹ̀kọ́ ẹ bá gbọ́dọ̀ ìsìn ọkọ̀ tí wọ́n sọ nínú ìlú wáyé kí ló fà fún ọ̀sán náà rọ̀mọ̀bọ́n ta ní bá wọn ṣe sùn náà rọ̀mọ̀bọ́n wá dé irú àwọn eléyìí làmújẹ́ ti bá wọn pé àwọn olùlókè oṣù wọ́n mọ̀ tẹ́lẹ̀ yíbò òbí bàbá wọn ti tẹ́ ìkọjá kírísítẹ̀lì ní ọjọ́ kò ní báwọ̀ ẹlẹ́sìn ti àwọn ẹbí o bread àti alimoyim sẹ́rẹ́mì àti yín abẹ́lọ́ ọlọ́run kó tún ẹ̀mí wa yìí ṣe ẹ̀mí kan sínú rẹ̀ ọ́ máa dùn bìkúndú ní rọmọdọ́ ní rọmọdọ́ ọ̀nà ń bọ̀ o tọ́ba tó wá dé tán á máa dúpẹ́ fọlọ́ á máa sọmalájé inú wọn máa wá dùn àáfàá ní eléyìí òun ni nǹkan tí wọ́n fẹ́ kó ṣe kéde o kó ṣẹlẹ̀ sí wa kọ́nà ń já lè máa dùn mọ́ àáfàá nírú ẹ̀ níwo lẹ́fẹ̀kápọ̀pọ̀ ní ọ̀rọ̀ ọ̀bọ̀ òun ni ẹ̀mí kan tọ́já sí pé yọ́ lọ ọgbọ́ yé ìbúrọ́ ùzímẹ̀ mílíọ̀nù kìnnà wàkọ̀bọ́ ìdìrí ẹ̀mí tọ́já sí wípé gbogbo ẹ̀tọ́ ìwọ̀ tó bá jẹ àwọn èèyàn yóò pé yóò fẹ́ padà yóò sì san gbèsè tó jẹ tó tó wọnú ọ̀rọ̀ ọ̀rọ̀ ìwé ẹ̀mí ò fẹ́ ká nípa fẹ́ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ tá a lè rí san tán á mọ̀ wá bẹ́ẹ̀ jẹ́ àlè san àfáà ní àwọn aṣíwájú rere tí wọ́n lọ fún wa ara tí wọ́n máa ń gbìyànjú àti ṣe òun ni tí wọ́n máa ń gbèsè wọn gbogbo tó bá jẹ àwọn mùsùlùmí wọ́n máa ń tira kakọ́ sọ́nù ṣàbá kó fi dá kálukú ọ̀bẹ̀rẹ̀ àwẹ̀ lẹ́yìn tí mo lọ́ máa nà jama ìwọ tó ọjẹ èèyàn lówó náà tó ti bẹ́ẹ̀ ní ìdájọ́ àtàlà tẹ́lẹ̀ kéèyàn ọjẹ èèyàn lówó ó sì lágbára àti

àwa táwa náà nílé iṣẹ́ ẹjẹ́ abẹ́rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ tiwa náà irú ẹran burúkú ti bẹ lára àwọn ìjọba ọ̀nbẹ lára tiwa náà ìwọ tó o ní sùkú èmi náà ní sùkú sanwó àwọn títà rẹ kó tó di pé rọmọ náà dé mẹ́fàlá lè ní sẹ́yìn àwọn sùkú tèmi náà wà láì kó tó tó lé ní fifty percent èyí sì bàlánsì fúnra bí ilé láì tààlà ó ti kí lọ yáwó ìyá nígbà táwọn èèyàn bá ti sẹ́yìn ní àwùjọ àwọn tá a jẹ́ mùsùlùmí tí wọ́n tó ń sọ́fà wà láì kẹ́sẹ́ wàá rẹ̀ irú táwọn ìjọba ṣe làwa náà ṣé wà tìyàwó tiẹ̀ náà sẹ́yìn náà ọmọ yàwó ra gàrí àwẹ̀ tó bá já sí pé lóòótọ́ gbogbo ẹ̀ dàrú gbogbo àwọn òbí ọ̀sánwó owó kankan wọlé ayé nìwọ̀n gan la o ò ní lẹ́tà lórí fóònù rẹ ọ̀rá dẹ́tà one thousand àbí two five ó ṣe pẹ̀lú ilé rẹ ìwọ náà yàwó ni wàláyì àárọ̀ kí lè fẹ́ mi ju èyí dáadáa náà. ṣùgbọ́n tí wọ́n bá ń dà lórí fóònù rẹ ọ̀rẹ́ pọ̀ jẹnẹrétọ̀ rẹ nínú Ramadan ìwọ ń jẹ ìjẹ́ ẹ̀mú rọrùn ó sì jẹ́ àwọn èèyàn ìwọ náà ṣẹni ọlọ́run ìwọ náà ṣe gbogbo àwọn sẹ́yìn náà ti fẹ́ wọn ẹ̀jẹ̀ wọn lówó ẹ̀fẹ́ ni kóṣù ọ̀parí oṣù ti pé twenty five lẹ́sọ̀ àti sanwó wọn tẹ́lẹ̀ tí wọ́n ni wọ́n bá ti ọ̀jẹ̀ ẹjẹ́ wọ́n fi dùnú gbàwé Ramadan ìwọ tó o jẹ́ pé kọ̀ǹtàtọ̀ ni ọ́ o gbé sábà àwọn èèyàn àbí kíní kan ọgbà àwọn èèyàn ti jẹ́ ìwọ ọwọ́ àgbà àwọn mẹ́jọ fún wọn lówó wọn wọ́n ti fún ọ lówó wọn parọ́ wèrè pé ìwọ wá wèrè sọ àwọn tí náà gbà ìwọ tó pé ìwọ ń gbafẹ́ gbé fáwọn kan owó gbogbo àwọn ní àwọn tí náà jẹ lówó àwọn aṣíwájú rere fún wa àbọ̀ àníwẹ̀ nìkan fi máa wọ rọ̀mọ́bọ́ọ̀ nìyẹn ẹni tí wọn ò ní jẹ́ èèyàn lówó ẹni tí wọn ò ní jẹ́ èèyàn níwọ̀ ẹni tí wọn ò ní jẹ́ èèyàn wà lákàtàn làkàtẹ́bì mọ̀jẹ́ ní báyìí wọ́n kọlẹ̀ ẹni báyìí aṣọ rẹ̀ ń bẹ lọ́dọ̀ mi wọ́n kọlẹ̀ ṣùgbọ́n wọ́n lágbára kọ́ ọ̀sà àwọn nǹkan yìí ìwọ náà wà á ọkẹ́ ń bá àwọn àjọba ní tí ìwọ náà wà á bẹ̀rù ọlọ́ ìwọ náà wà á mú ga wèrè kì í tètè sì ń pa àwọn tọ́lọ̀ ojú ọ̀la bẹ ẹja bẹ̀rù ọlọ́ lórí ilé ẹni bá gbé wọnú rọmọbọ́n ẹni tí ò ní jẹ àwọn èèyàn ní nǹkan kan òun ni ká gbé wọnú oṣù yẹn kọ́lọ̀ kó sàánú wa. àfáà nírú ẹ̀mí wo òun náà tó fẹ́ ká gbé wọnú rọmọbọ́n òun náà ni ẹ̀mí kan tó já sí wípé yóò ní aláàzmù alákẹ́tírọ́tòrò ìbàdà àlùmọ̀tàná wípé à ẹ̀mí tí yóò ti nípinnu ẹ̀mí ọ yàtọ̀ sí èta ní yóò làzámù ìjọsìn ìyàtọ̀ ń bẹ láàrin mùlázámù àti sẹ́rí ni pé strong determination ẹ̀mí kan tí yóò ti plan lẹ̀ Ramadan ti ń bọ̀ yìí o wo Ramadan ń kùránì mélòó mo fẹ́ kà mọ̀mọ́ táwọn èèyàn máa àwọn ẹ̀ka lórí ẹ̀rọ kàféèjì méje lẹ́yìn they are not particular let me tell you uh, reality tó kọ̀m̀pọ̀sì ẹ̀rọ ọlọ́ọ̀sọ ẹlẹ́sìn ẹ̀rọ they are not particular wọn láyé àfùn ni òsì problem ta jẹ́wọ́n sọ ẹgbọ́n tí mo ó ṣe kí ni ọmọ ọdún méje ló ti áfúra ẹni tó bá máa ń tìlà wà dára nígbà táwọn afá wa ti ń ṣe tẹ́rìbíyà fún wa ara tẹ́rìbíyà ni pé ọwọ́ lójúmọ́ ọ̀rọ̀ rẹ wá dojúrú mọ́ ọgbọ́dọ̀ káyé sùkúrà ní lójúmọ́ a sì máa ń mú ní ní ṣe fóònù káni ọba nínú wa mọ̀wé ẹ̀rọ ìwò ní kókó ní ọmọ ọ̀nà ìjà sọ lọ́rọ̀ fúnra fúnra ní la máa mú kí n dàtà kí ká lùkú mú kí ní ìsìn fóònù lálá kí n sára mú ká mú kí mọ́sì lè gbọ́ ṣùgbọ́n bó ṣe yẹ ká lù síbẹ̀ là ń lò ó tó ọba ká ìmọ̀ tó ọba bẹ́ẹ̀ ká dísù kan tẹnu rẹ bá yá sí èsì wọn bábà ṣe súnmọ́ súnmọ́ súnmọ́ súnmọ́ làtúndì àlú làtúndì àlú yáwùmọ yáwùmọ ìwé ánínà nànàna yìí nìnìnìnì tọmọ kí ló lò ìwọ náà gbàládà o wàlẹ́bí aka àtàwọ̀ wà ní ìṣàk láwù àdìfọ́ balada ṣùgbọ́n bá di àlìmọ́rírù ẹni tó jẹ́ pé ó mọ kùránì ká dáadáa àárín twenty minutes ìlú àwọn afáwa tí wọ́n kùránì bẹ̀rẹ̀ fún wa ọlọ́run yóò bá jẹ tẹnu rẹ bá yá dáadáa ájírù lọ́ọ́ mọ̀ ṣe ó ní ìfagbọ́n fàágùn alọ́ ọmọ twenty minutes ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مختلف تتلى كده ياسين والقرآن الحكيم sórí lẹ́yìn ọ̀hún nígbà ọ̀rọ̀ ọ̀rọ̀ máa lọ àwọn ọ̀wà lóde ìwé káyé má ṣe ní fẹ́ẹ̀kì ó lè ka náà lọ́dọ́ láti sàn ó. ṣùgbọ́n láti gba aláàdá tó pọ̀ á dúró wọn ni lọ́ọ́ máa lò ìmáàmù ṣàfiwárè ó ti á kúrò àwọn ọmọdún méje ìwọ́n tó bá wà lè ka kúrò á nìkan dísù kan láàrin twenty minutes àárín wákàtí kan ọ̀pá ní o jísù mẹ́ta ó túmọ̀ sí pé o ní di ten hours láti bá ní fúra nìkan àjẹ́ ló twenty four hours lójúmọ́ nínú tọ́bẹ̀ sọ́pọ̀ àwọn ọ̀ṣà ti ní pé oorun tán máa ń sùn wọ́n sùn díẹ̀ láàrin súnìtì áfírí wọ́n dẹ̀ sùn díẹ̀ lẹ́yìn tàràwì ká ní two hours lọ́sàn-án two hours lónìí mo ṣe nípa ní fúra ní irú bá mọ̀ṣá àtúntò wáre ọlọ́run orí ìjọba ẹ̀ tó fi òfin pọ̀lú ìwò sáré kàtàn tó fi kálá pọ̀mọ́ ọdún èyí kùránì kan ti di ẹ̀yẹ ó ti di ọmọ ó ti di ó ti di gbogbo ara rẹ̀ kùránì sísì ni alimami Bukhari rahimahullah wọ́n ní kúránì fọ́ọ̀tì nàmá kà Muhammad bin Ismail al-Bukhari ala aládìí isi la. wani wọ́n Bukhari ọka Kurani kan kúránì ẹ̀yọ kan òun ni ọka lọ́sàn-án kan yóò fi síbàrà wí níjọ́ mẹ́ta kan mújọ́ mẹ́ta yóò jẹ́ kúránì nínú Ramadan kan yóò kan àfáwà kọ̀tádà àfáwà sẹ́dúkùn jùlẹ̀ àtàwọn ní ìlọ wọ́n nígbà tí wọ́n ka Kùránì nìyẹn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n masala kan bẹ tó jẹ́ pé kò lè fa sípé ṣàlà màrá ń dọ̀rọ̀ ọlásìkò ètò alhafiz ibn rọjà balaba yìí wọ́n yanjú ọ̀rọ̀ kan bẹ ọ tora di ti kan bẹ sanadi sallallahu alaihi wasallam tó ní pé màá kọ́ra al-Qur'an bí akọ́lì mi sàlá lámì ẹ̀fọ́ ẹ̀ ń bá pa ọba ẹ̀ tó bá máa ń parí Kùránì kan fún tó lẹ́sà kiri dé ànábì ilé kò ní gbọ́ yé àdìsí yẹn ó wà clear straight forward torí pé kùránì irú tí wọ́n sàwọn àfọ àwọn alẹ́ làwọn náà gbọ́dọ̀ ezebe kùránì èdè pé kákẹ́ máa kà lásán afọlámù yẹ̀sọ̀dá pàrú ẹ̀ ala yẹ̀sọ̀dá pàrú nà kùránì àmọ́ àlàkùlù bẹ́ àkùfà ká máa ka tí lẹ́nu wọ́n fẹ́ ká máa ronú sí ìyẹn wa ìyẹn má parí kùránì kan jọ kan má parí kùránì kan jọ méjì ó kéré jọ mẹ́ta ìyẹn ẹ̀dẹ̀ nígbà méjì lọ sọ fún abdullahi ibùn amú fẹ́ràn bí ìsàbùn òun ní sọmọ òun ní jẹ wọn mọ gbà òun ní sọ lóru. aláàfin ibùdó rọjò balẹ̀ abalì wọ́n wá ń sàlàyé ọ̀rọ̀ pé fọ́kùnrin àrẹ pọ́blẹ̀mù àwọn sálàf tá a ní wọ́n ń ka yìí àáfà aládìísì ní mamu Bukhari àáfà aládìísì ní mamu Shafi'i àáfà aládìísì ní aláàfà àdúgbò yẹn àbá aládìsí làbá wa kọ̀tàádà àtọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n gbọ́yé ṣùgbọ́n wọ́n fẹ́ jọ láàrọ̀ mọ̀dọ́ọ̀nà òun ni bàbá ibùdó rọ́jà bùwá ni wa ìnàmà wúlìdà náà yìí ankirọ apil Qur'an tí àkọlì mi sàlàfin alálùmọ̀dá wa mọ̀ wọ́n ní sọ ẹrí ọ̀rọ̀ tí wọ́n gbà wá lórí pé wọ́n kọ ká máa parí fúránì fún tó bá ti kéré síjọ́ mẹ́ta wọ́n ní alálùmọ̀dá wa mọ̀ ni kéèyàn wà pàtífẹ́ǹt ọjọ́ pé tó ṣe gbogbo ògbà nìyẹn wọ́n ní fa àmà tìlà àwòkọ́sìlì mọ̀fà dọ́là kàṣáàrì Ramadan khususan àlàyálì lẹ́tì yútùlábù fi á Laylatul Qadr áwòfíl àmàkìrì mọ̀fà dọ́là kàmẹ́kátà lìmọ́ndà kọ́là ámíngẹ̀rì àlíyá fàyùsàhábùl ìsáàrù fi á àbí afẹ́jọlá ààyè bí ẹni tó lọ mẹ́kà sí ìfara mẹ́kà ọlọ́run ni ó sèé ìdúró múra kójọ àbòrò wa ájì kójọ ọwọ́ adé mẹ́kà àbá tó bá lè parí kùrà níbi ìdílé ojúmọ́ yá mọ́ ẹjọ́ olùsọ́fẹ́ ó lè mọ́tò fẹ́mọ̀ sí ewu ọbẹ̀ jọlá yìí bàbá tó wá fi kà mẹ́kátà lìmọ́ńdà kálà á ní gẹ́rì àlìyà àti nǹkan méjì lè fa ká parí kùrà ní fún tọ́lẹ́sà kéde o fídíje afẹ́jọlá àsìkò adẹ̀fẹ́jọlá ààyè ọlá àtàkùn ní Ramadan oṣù kan náà ní lọ́dún máa kàpùrà ní bọ́bá ti rọrùn lọ́rùn èyí ò ní ọmọ ronú sí máa ronú sí ọlọ mọ́kà ó tó lè má dìbẹ́ àmọ́tẹ́ èkú tó oníjọ́tọ́ lọ lò mọ́kà mọ́mọ́ ara jù kọ́ ọmọ ìwà á àgàṣẹ́ á ni wọ́n wá sí báwo ni wọ́n ti máa dá àbá tó lọ takùtọ̀ lọ lọ́rùn tó ọmọ tìlàwà táwọn ará àti àbẹ́lẹ̀ òní kankan tó bẹ́ẹ̀ kódà tó òní rántí o tiẹ̀ sí ìjẹun gan ìdùnnú pọ̀ wà nù kàbà náà tó ọ yọ lóúnjẹ débi pé bí òdi ẹ̀ lé kọ́ kọ́ ara wọn jọ sànù rẹ ọwọ́ àmọ́ tìlàwà fà ní gbogbo ìgbà àbá nínú eléyìí kò sí tó burú bẹ́ẹ̀ ọlọ́run ní ká lọ plan tó ń fẹ́ ṣe a dákẹ́ sẹ́rí òluwa yìí àwọn èèyàn ń gbá àwẹ̀ tí wò ní ládá lọ́dọ̀ ọ̀rọ̀ anábì sọ̀rọ̀ ọ ń sọ fún wa nínú hadith àdìjà abúlé sọ̀rọ̀ lọ́rí anábì ní wípé mọ́lá jáde àkọ́wùlà zoro wà láàmùlà bíi kí ní wà fi kò fi wá búlẹ̀ kò fi sẹ́sí búlẹ̀ ọkẹ̀ tẹ̀bi pamọ́ ni ọlọ́run ní kúta àtàtì pọ̀ jẹun kò mú mi ẹ má jẹ aráàwẹ̀ sí pé àjẹun àmúmi nìkan ààwẹ̀ kọjá bẹ́ẹ̀ ìyẹn là á fún àwọn ọmọdé ọmọ àtọ̀ lọ́sí aláàánú ló ti sọ pé láìsà síyáàmù mi nà tọ̀ àm wà ṣàrọ́ọ̀bì wàdà ó ní sẹ́ ráàwẹ̀ ẹ̀ ṣe àìjẹun àìmúmi nìkan o wàlàkí nà ó ní sẹ́ rí ní láàwẹ̀ ni pé gbogbo ẹnu rẹ̀ yìí ẹnu rẹ̀ yìí kọ́ bá wì kọ́ má parọ́ wàlbáfíl ọ̀rọ̀ burúkú kọ́mọ̀ ṣépè kọ́mọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn wà lágùn kọ́mọ̀ sọ̀rọ̀ àṣẹ ara lágùn náà lórí wà kọ́mọ̀ àmọ́ àkàsùfè ibùn táwọn náà bá tọmọ ìnáwó ibùn àbí ṣáìbà àwọn náà gbà wá kí ìbọn afọ àwọn jáde ọmọ Abdullahi ti fi kalẹ̀ afọ àwọn jáde ọmọ Abdullahi náà bá ní ọ tó ọba ti lè gbà àwẹ̀ ìrẹ́gbọ́ ọjẹ́ mùsùlùmí fálíyẹ̀ fún sámúlùkà jẹ́ kí etí rẹ̀ náà bá àwẹ̀ jama jẹ́ kí etí rẹ̀ ó ṣe kí ni o wọ́n fẹ́ máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn àbá wa ń kó sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn o ọba àwẹ̀ wọ́n pilẹ̀ kàkásùté lẹ́gbẹ̀ẹ́ rẹ nínú kó kó ń tàbí kó ọkọ̀ ọdí sí etí wà bá sọ́rùkà ojú rẹ̀ jẹ́ ọgbà rẹ̀ ọ̀bá sí kókó ọmọ ẹ̀wọ̀ ẹ̀yà ayé ẹran yóò gbogbo òkú kọjú àti gbogbo àwọn eré ebú táwọn èèyàn máa ń wò má fi ojú rẹ wo ìwòkú o táwọn ìbá tó lọ má wo àwọn eré burúkú yẹn àbọ̀wá ti ẹwọ́ blue film àbí green film o àti tó ẹ̀wọ̀n ìsámáwò lórí íńtánẹ́ẹ̀tì ti YouTube tí gbogbo àwọn ètò ọmọ ṣà ní Facebook tí wọ́n mọ sí àwòrán tí WhatsApp tí wọ́n fẹ́ jùlọ tó dánlóòdù ẹ̀ tó o ládàradà tó bá ti di pé orí ikú òun kọ sáré pé ojú rẹ kò mẹ́ jẹ́ kó jù rẹ ọgbà wẹ̀ wàlì sáánúkà jábìrù ọmọ ń ó ní kí náà gbà káwọn ẹ̀rẹ́ ọmọ parọ́ àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ káwọn ẹ̀rẹ́ ó jìnà sí wádà azàlìjà mọ́fàlá ni àwọn aládùúgbò sẹ́ẹ̀rí rọmọdán jọmọ ẹ̀jẹ̀ akọ́ṣà ara wa rọmọdán náà wa náà ò ní ti sọ̀rọ̀ inú báwa kèfè rí ṣe ní ẹgbẹ́ta náà sọ gbogbo àbẹ́ sùn àwọn kálukú náà wà ń microphone lórí ọ̀rọ̀ àwọn àfa àkọlù ẹ

káwa náà wá sọ àwẹ̀ dáríwó lóru ẹ́ kásọ̀ra pàápàá last ten days ní aláàbò lè gbogbo tá bá fẹ́ ṣe ẹ̀mẹ́jì afara ni àwọn aládùúgbò jábírù lọ sọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ rọ̀mọ́dọ́n lọ sọ yìí má fara ni aládùúgbò ẹ̀ ká ẹ̀ ṣe ìbẹ̀rẹ̀ fọlọ́ lẹ́yìn wá ẹ wá rẹ yàrá rẹ tó o ti wàlíyàkùn àlékà wà ọ̀f wà sẹ̀kínà yọ̀ wọ̀ sọ omíkà ó ní dọ́tọ̀ ọba ti lè gbà wẹ̀ yẹ kára rẹ̀ ọba lẹ̀ yẹ kẹ́mi rẹ̀ ọba lẹ̀ bákan náà wà láfẹ́ jẹ́lí yọ̀ wọ̀ sọ omíkà wà yọ̀ wọ̀ sítírí kàtàwà ìjọ́tọ̀ ọgbà wẹ̀ àti ìjọ́tọ̀ ọgbà wẹ̀ má jẹ́ kó rí bákan náà eléyìí lè díẹ̀ nínú jama abẹ́lọ́ ẹni tó lọ́kọ̀ bọ́ọ̀ fún ìṣòro ìjọba o gbogbo wa ni ẹjẹ́ á máa sọ̀rọ̀ náà káàkiri náà nù nínú àdánwò tí máa ń tẹ̀lẹ̀ náà ló ti wá lásìkò òun ni sáwọn ilé ti price oúnjẹ jẹ́mọ́ sẹ́gbọ́n ni mo sọ yìí nínú ti sẹ́ẹ̀rí àwọn tá a já àfa ẹjá wọ́ yàtọ̀ ẹ̀yìn ẹlẹ́yà ẹ̀ yàtọ̀ tó ń jẹ tó ọ̀rọ̀ ọ̀bá tí wọ́n má fowó lè torí bá àwẹ̀ dé à ń ṣiṣẹ́ Nàìjíríà ṣùgbọ́n kọ́sàlùbáríkà nígbà táwa wà kéèké ládùúgbò tìgbà tí ọba fi sú ìyàtẹ́ ẹlẹ́rí tí ó wà ń ta bóyá ìyàtí bá ń ta mẹ́rẹ́mẹ́rẹ́ àtàwọn tó máa ń ta òògùn ẹ̀fọn ìyá aláka àwọn tó máa ń tajà lálẹ́nu tí ẹ bá dé gbogbo àdúgbò ní ìdílé ìdágbò mọ́kànlá méjìlá káàdùkú tẹ̀lẹ́rẹ́tọ̀ à ń jẹ́ ìdágbò mọ́kànlá méjìlá ọ̀wà sábùkà síkàmù gbogbo fẹ́ wa náà kílà ìṣe àìrà pẹ̀trol kílà ìṣe àìsànwó nẹ́pà kílà ìṣe àánà síbi ìranù iṣẹ́ pọ̀ lónìí àlùbáríkà kékeré ni ó kéré ara sí ìbámu ẹ̀yin ẹ náà ti kọjá tó ti yẹ láwọn ìrìnlẹ́sìn wà tẹ́ ẹ bá débẹ̀ lásìkò yìí àwọn ó fún yàn town. you sell more you earn more profit ìwọ bọ́jà tó tẹ́lẹ̀ ok ọ̀pọ̀lọpọ̀ wa ní ìsè mélòó ni máa ra àpò láìsí dídájì inú wa ramadan ní ọ̀pọ̀lọpọ̀ wa rà lájì ẹlòmíràn rà kò kan ìwọ ìyàtọ̀jọ́ pé láìsí twenty baht ní máa ń bà lójú tẹ́lẹ̀ ó lè ta eighty baht nínú ramadan ìlọ́po mẹ́rin you earn more profit ìgbàǹgbẹ́ ló yẹ kẹ́ ẹ dé ọjà kù ṣùgbọ́n lọ́dọ̀ tí wá wa wọ́n wà ọjà ẹ̀mẹ́ta wọ̀ ọjọ́ ìwọ̀n àti gbogbo àwọn àdéhùn tí wọ́n lọ ní òní káwọn ọmọ jẹ́ kan fún tí wọ́n máa balẹ̀ ọlọ́run jẹ́ abẹ́lọ́ ọlọ́run tó ọ̀tá subahana ọmọ ìlú aṣáájú ńlá ìlà ìlà àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ kéèkéèké ló fẹ́ràn ọ̀pọ̀lọpọ̀ tó ti máa ẹgbẹ́ alẹ́ ẹ̀rẹ́ ti lè mú ìjọba ti lọ ọ̀pẹ̀lá àwọn ètò ní ohun ìgbà ìjọ ìṣẹ́lẹ̀ ló ṣùgbọ́n òjò ọ̀pẹ̀lá kò jẹ́ àwọn ọkùnrin sáré fún àwọn ọ̀pẹ̀lá ní ẹ̀sán ní ìlú afẹ́ká àwọn a bá ní ìbéèrè àtúntò ìbéèrè ti lẹ́yìn wà sí bí àwọn àgbẹ̀ tí a bá ní ìbéèrè ti la nà lọ ẹ̀yà tí ó kò tó tó a ń pẹ́ ìbéèrè tó tó tó láti ta kí a wá tó máa lọ lórí sọ náà àti àwa ọkùnrin àwọn láti a máa gbé inú ọdún náà ti wọ́n ti tò láti ní ìjọ kò tàn sí ìkó lọ́dọ̀ bàbá wa àwọn náà láti padà lò ó tó tó ń sọ náà wọ́n á sọ dá padà káṣe ó kéré méjì tó àtọ̀wọ̀ lórí àtọ̀wọ̀ wa náà káṣe tó ìyẹn ló tẹ́tẹ́ nígbà tó ń ṣe àtìlẹ́yìn ìdílé káṣe tó ọlọ́run rẹ inú sẹ́wọ̀n àwọn ọmọdé